وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعي الكرام في مشارق الأرض ومغاربها دونكم مني أذكى تحية قائلة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó fi ẹsẹ̀ wa tó fi rinlẹ̀ sí orí ojú ọ̀nà tí a wà yìí eléyìí tí ṣe ojú ọ̀nà ahlu sunnati wal jama'a ojú ọ̀nà salafu salih ọlọ́run ọba tí ó fi wá rinlẹ̀ sí ojú ọ̀nà yìí zahiran wa batina ní àwọn iṣẹ́ oríkèríkè ara ni àti nínú àwọn àdìsọ́kàn wa eré tó jẹ́ sí pé ọlọ́run bá ní kí láti ṣe ìkẹ́lẹ̀ wa lórí pẹ̀lú ká jẹ́ni tí yóò máa rin ojú ọ̀nà àwọn ahlus sunnati wal jama'a as-salafu salih nínú àwọn àkídà wa ilé tí a mọ̀ sí al-bawatin àwọn nǹkan tí ó ń gbé nínú ẹni àwọn nǹkan tó pamọ́ ilé ìta níláàrí sọ́kàn bákanáà tí a dẹ̀ rìn ojú ọ̀nà ahlu sunnati jama'a as-salafu salih níbi àwọn iṣẹ́ ilé tí ó hàn síta ọlọ́run ọba tí ó mẹ́nà léwa lórí tó kẹwa pẹ̀lú ìkẹ́ tí ó ga yìí òun náà lọ́lọ́run ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àpadà sí aburú tí máa ń bá ẹ̀dá tí ò fi ní rin ojú ọ̀nà yìí má ọlọ́run ọba kó má jẹ́ kí ọba ẹnì kọ̀ọ̀kan wa atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba àti orí ajẹ́ǹjẹ́ta ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ẹni tí ó fi ìlànà yìí tó fi lélẹ̀ fún wa tí ó sì jẹ́ àwòkọ́ṣe wa àgbà àwòkọ́ṣe wa tó ga jùlọ òun náà ni ànábì sallallahu alaihi wa alihi wa sallam atọrọ báyìí fún àwọn aráalé náà wa alaikum salam wa rahmatullahi wa barakatuh àti àwọn sahaba àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alfiyama ibadallah eléyìí tí a mọ̀ gbéyẹ̀wò lónìí gẹ́gẹ́ bí a ṣe ṣe àdéhùn lánàá ó jẹ́ asluka nínú usulu ahli sunnati jama'a wa huwa aslun asil wa àṣíìlù ó jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ tí a gbọ́dọ̀ bá lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ń pè àpè mara gbogbo ẹni tó bá ní sálàfí lòun tó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìpìlẹ̀ nínú àwọn ìpìlẹ̀ tí a gbọ́dọ̀ bá lọ́dọ̀ ẹ̀ ta fẹ́ sàlàyé lálẹ́ ilé ìtọ́jẹ́ wípé tí a bá lè rí ìpìlẹ̀ yìí وليس سلفيا ابن باي كيس سلفيني ولو ادعاه kódà kò bá máa pè àpè mara rẹ̀ mara rẹ̀ kódà kò bá máa pè rẹ̀ ní sálàfí nítorí wípé ká pè àpè mara nǹkan kò sọ wípé ń pè àpè mara rẹ̀ yẹn orinlẹ̀ àbí ó jẹ́ òdodo nínú ìgbésí ayé wa nínú ìgbésí ayé tí ń ṣe àpèmára rẹ̀ nítorí làwọn olùmọ̀ sọ wípé al-ibratu bil haqa'iqi wal ma'ani la bil musammayat eléyìí tí a fẹ́ lò eléyìí tá a fẹ́ kàkún eléyìí tó pàtàkì eléyìí tó wọlé òun náà ni al haqa'iqi wal kí ni òdodo nǹkan kí ni pàápàá rẹ̀ pàápàá tó ń wí yẹn ìjárí lára rẹ lábíl alfáàbí wal musammayat kìí ṣe àwọn gbólóhùn tó ń wí jáde àbí àwọn ìsọnilókọ tó ń sọ rẹ̀ lókọ òun ló sọ ẹ́ di nǹkan tó pè rẹ̀ tí kìí bá ṣe pé sí àfíkọ nǹkan yẹn bẹ lára rẹ̀ òdodo nǹkan gan sáà nínú ìgbésí ayé rẹ̀ eléyìí báyìí ni alimamu ahmed rahimahullahu ta'ala òun wọ́n fi ṣe aslu ẹlẹ́ẹ̀karùn nínú usulu sunna wa al-aslu al-khamis min usuli sunnati عند الإمام أحمد رحمه الله تعالى eléyìí ni ìpìlẹ̀ lẹ́ẹ̀karùn-ún nínú àwọn ìpìlẹ̀ ahlu sunna lọ́dọ̀ imam ahmed rahimahullahu ta'ala gbogbo tíra tí ẹ bá dẹ̀ ń kà láyé gbogbo tíra tó bá ń sàlàyé fún wa kí ni àwọn usul kí làwọn ìpìlẹ̀ eléyìí tí alùsùnà tó jẹmá àgbọ̀dọ̀ máa rìn lórí ẹ̀ tá gbọ̀rọ̀ rí lára alùsùnà gbogbo tíra tó ń sàlàyé àwọn usul alùsùnà tó sàlàyé nípa àwọn manhaj lẹ́sìn bá ọ̀rọ̀ yìí lil asafi shadidi nínú àwọn nǹkan tó wá kó bànújẹ́ bá wa o ni pé àwọn èèyàn wa láwùjọ wa yìí wọ́n ya aláìmọ̀ká púpọ̀ wọ́n dẹ̀ ya fọ́nfọ́ra nípa usulu al jama'a ẹnìkan ń bẹ ládùúgbò yìí náà ni òun náà ń pèrè ní sálàfí ń pèrè ní asaf nínú tó kó bànújẹ́ bá pé gbáà ni ọmọ nǹkan tí ń pè ní sálàfíyà rárá ó wá na ẹnìkan nínú àwọn tí wọ́n ojú ọ̀nà yìí tí wọ́n manhaj ẹni yìí sì jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ tí kò tí lè kà dáadáa ó wá fẹ́ da orí ẹni irú ọmọ pé ẹni yóò lè kà ní ọlọ́run ní kí ó máa súnmọ́ àwọn tí wọ́n wà lórí manhajù dáadáa wọ́n dẹ̀ máa ṣàlàyé manhajù fún ó wá ó ní náà ní yìí tíra Onye ní wọ́n náà wá wò nísìn kò sí mẹ́ rárá ayi àìmàkàlélé ìbáyìí lórí ẹni táà ń wí òun náà ní whatsapp group tó náà ń darí tí ń sọ àwọn èèyàn lórí whatsapp group yẹn lórí whatsapp group yẹn tó náà ń sọ àwọn èèyàn kódà orúkọ tí ó dá ló sọ whatsapp group ẹ̀ lábísọ pé ká sọ rẹ ni ló kọ kò túmọ̀ sí pé yẹn rí ojú ọ̀nà orúkọ yẹn ó ní manhajus salafi manhaj salafi ojú ọ̀nà tí salafi rìn kò wá ma ojú ọ̀nà táwọn ní àwọn salafi yíò kò ma ojú ọ̀nà tán rìn rárá ó ní kò sí nínú usulu sunna imam ahmad wípé kí yàmá jù kò tó níbi dá a ní ọ̀dá nǹkan kan mà kéwù yíò ó sì farabalẹ̀ àwọn tó kọ́ ẹ̀gan manhaj òye wọn báwo ni wọ́n tí wọ́n wá kọ́ báwo ni manhaj ó ṣe rí wà kama yakunu al-murabbi yakunu al-murabba bẹ́ẹ̀ni tí ń rí ní báyìí ṣe rí bẹ́ẹ̀ lẹni tí ń rí náà ó ṣe rí àìbẹ́ẹ̀kọ́ ni àwọn sọ fún pé kọ́lọ ka usulu sunna dáadáa al-aslul khamis ìpìlẹ̀ lẹ́ẹ̀karùn-ún nínú usulu sunna imam ahmad gani tó ń takò wà imam ahmad nínú al-aslul khamis wọ́n ni wa tarkul والجلوس مع أصحاب الأهواء وترك الخصومات والجلوس مع أصحاب الأهواء ẹni kó sàlàyé bẹ̀yẹn gbogbo àwọn àfáà súnnà ayé tí wọ́n ti ṣẹ́hù usuli súnnà tí wọ́n ti ṣẹ́hù usuli súnnà gbogbo wọn yányá ẹ̀lẹ̀ ẹni náà tó tú yàtọ̀ fún mú ibẹ́ tú yìí gbogbo àfáà súnnà ayé dẹ̀ ní orí manhajj tán wà rí watarkul khusumat ìgbéjù sílẹ̀ aslu ẹlẹ́ẹ̀karùn tálù súnnà gbọdọ̀ mẹ́rin lórí ẹ̀ ó ní ìgbéjù sílẹ̀ alkhusumat ìmá ṣe fánfà waljulusi àti ìmá jòkó ma ashabil ahawa pẹ̀lú àwọn oníbídá alùsúnnà gbọdọ̀ má bá wọn jòkó láyéláyé káwà lecture ṣe lẹ́kṣọ̀ káwà tó àwọn oníbídíà sága báyìí ẹ́ kó tó wá jẹ́ kó ni ó wá máa fún wa àwọn special guest of honor wa kó wá jẹ́ ni a fi yẹn jọ nínú àwọn sáràfù sọ́ọ̀lẹ̀ kò sẹ́ni náà tẹ́ fi jọ láyé kò sí láwọn sọ̀hábà tó tó àwọn oníbídíà jọba yẹn tó láwọn ṣe dáwà dáwà tẹ́ ń ṣe yìí ṣe dáwà kìí ṣe dáwà tún sàlàfíyà kìí ṣe dáwà tí ó wà níbàámu sí dáwà àwọn ẹni àná àwọn sàlàfù sọ́ọ̀lẹ̀ dáwà tún kọlàfíyà lẹ́ṣẹ̀ yìí dáwà tún ìkwàníyà lẹ́ṣẹ̀ yìí dáwà tún hizbíyà lẹ́ṣẹ̀ yìí dáwà tún harakíyà lẹ́ṣẹ̀ yìí dáwà tún bidàíyà lẹ́ṣẹ̀ yìí ibadallah ọ̀rọ̀ manhajù clear gan gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ manhajù ọ̀báyé àwa sọ fún wípé baynana wa baynakum kutubu salaf láàrin wa pẹ̀lú yí tọrọ manhajì bá fẹ́ dàrú àwọn tíra àwọn sálàfù ń bẹ̀ta lè gbé ẹwò káàfi ma kí ni manhajì sálàf àwọn tíra àwọn sálàfù wọ́n kọ nípa usulu ahli sunnah wal jama'a ń bẹ imam ahmad ní aslu ẹlẹ́ẹ̀kárùn-ún nínú usulu sunna imam ahmad ka usulu sunna àwọn usulu bí 50 táàlù sunna gbọ́dọ̀ wà lórí ẹ̀ imam ahmad wá sọ wípé wàmínà ìsúlì lázima imam ahmad ní nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ ọ̀ranyàn wàmínà ìsúlì lázima nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ ọ̀ranyàn allati man taraka minha khasla ẹni tó yẹ́ tó yẹ́ sí pé tí èyàn bá fi ẹyọ kan lẹ̀ nínú wà yóò mìn díhà tí ó sì nígbàgbọ́ sí lamiyakun min ahliha kò sí inú àwọn onísúnnà nìyẹn mọ́mọ́mọ́ wá kàbí 50 ẹlẹ́ẹ̀karùn nínú ẹ̀ lélé tí mo sọ yìí ẹlẹ́ẹ̀karùn aláìmọ̀kan ní kò sí nínú ẹ̀ ẹ̀wò bí táìmọ̀kan ẹ̀wò bí tó dé irú ẹni báyìí náà sì ń sọ àwọn èèyàn nù tarkul khusumat wal julusi ma'a ashabil ahwa ìgbéjù sílẹ̀ nínú asùlù alìsúnnà ni ká gbéjù sílẹ̀ ìmá ṣe fàǹfà àti máa jòkó ti àwọn oníbídá ilé ìlàfẹ́ gbéyẹ̀wò lálẹ́ ìbádàlọ́ pẹ̀lú gbọ́nàwà agbéyẹ̀wò ní ìfọ́síwẹ́wẹ́ hatta yatabayyana al-haqq liman لا يمنعن أحدكم هيبة الناس أن يقول بحق إذا رآه أو شهده حديث النبي صلى الله عليه وسلم Ànábì ní kí ìbẹ̀rù ẹnìkan ìbẹ̀rù àwọn èèyàn má jẹ́ kó kọ́ dí yín láti máa sọ òdodo nígbàtí ẹ bá rò òdodo àríwàtí ẹ bá gbọ́ òdodo la yamna'anna ahadakum haybatu nnasi an yaqula bihaqqin idha sami'ahu aw shahida Naam la nakhafu billahi nawmata la'im a ní bẹ̀rù èébú abú ni níbi ìjíṣẹ́ ọlọ́run ọba nítorí pé eléyìí báyìí rèé sunnatullahi ìṣesí ọlọ́run ọba nìyẹn eléyìí tó yẹ sí pé kò níyẹ kò nígbò tí ó àti gbé ẹ̀wò lálẹ́ yìí àwọn asùlù ilé ìtawí kálíbà mọ̀ wípé nínú usul asùlù kan ní tó fẹsẹ̀ rinlẹ̀ nínú usul alìsúnà tó jẹma tó ẹgbẹ́ tí èyàn bá ti lè gbéjù sílẹ̀ kò sínú alìsúnà má gbogbo bá ṣe wùkọ́ máa pẹ́rẹ́ òun náà ni tahdhiru alìsúnà ti salafiyina min mujalasati wa mukhalaqati ahli al-ahwa'i al-mubtadi'in tahdhiru ahli min mujalatati wa mukhalatati ahli ahwa al-mubtadi'in ìkìlọ̀ fúnni ìsọ́nilára àwọn ahlu sunnati ìsọ́nilára àti ìkìlọ̀ fúnni tí ó ma wá látọ̀dọ̀ àwọn ahlu sunna as-salafiyun min mukhalatati min mujalatati wa mukhalatati ahli ahwa al-mubtadi'in kúò níbi ìmá jòkó àti ìmá rò papọ̀ pẹ̀lú àwọn oníbídá àwọn onífẹ̀ẹ́nú ahlul ahwa al-mubtadi'in ẹ̀wọ́ olódò alákọ̀ọ́kọ́ tí mo sọ nígbàtí mo ń ka ọ̀rọ̀ imam ahmed ó ní imam ahmed sọ wípé wàtánkùn khusumati waljulusi ma'a ashabil ahwa ashabil ahwa ni imam ahmed ní kìí sáwọn oníbídá mú ní àà wallahi ni ìyá olódò púpọ̀ nínú ẹ̀sìn ọya nọ́dọ̀ gbogbo àwọn àfáà súnnà pátápátá tẹ́bá ní ahlul ahwa ashabul ahwa àwọn oníbídà ní jẹ́bẹ̀ eléyìí báyìí nínú àwọn istilahat àwọn terminologies àwọn àfáà súnnà ni àmọ́ngbà tí ọ̀kẹ́kọ̀ọ́ súnnà ta ní ọkọ̀ aláwọn tó lóhun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn gan wọn àmá súnnà bẹ̀ẹ̀lẹ́ tí wọ́n Wọn ní súnnà wọ́n rí lórí wọ́n sì bẹ̀rẹ̀ dáwà wọn níbi dáwà níbi ọ̀rọ̀ usul wọ́n dẹ̀ ní ihtimam wọ́n ṣe tarkhiz lórí ọ̀rọ̀ usul nítorí pé wọ́n rí pé usul táwọn bá ní káwọn máa tọ́ọ̀bọ̀ àwọn èèyàn ní nífẹ̀ẹ́ àwọn wọ́n dẹ̀ ń fẹ́ yìí wọ́n fẹ́ wọ́n fẹ́ kó èèyàn wọ́n fẹ́ kó ìjọjọ torí pàwọn èèyàn máa kórìíra rẹ̀ àbí nítorí ẹ̀kò jẹ́ kọ́ ma súnnà ó rẹ̀ o tahdhiru ahli sunnati salafiyyina min mujalasati wa mukhalaqati ahli al-ahwa'i al-mubtadi'in ahli al-ahwa'i al-mubtadi'in àwọn tán pè náà pè ní ahli tó ń sọ fún wa nípa ìmá jìnà sí ìjòkó àwọn oníbídá a gbọ́dọ̀ máa jòkó pàwọ̀ pẹ̀lú wọn ayà aláwọ̀ tí a wò ó wà nínú suratul mujadila suratu al-mujadila ayà 22 nínú suratul mujadila أعوذ بالله من الشيطان rajim ọlọ́wọ́ bá لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون آية يلقبين من سورة المجادلة آية تبين من سورة المجادلة قلوا لا تجد قوما الله bá ní النبي ànábì ò lè eré annabi o lè rí àwọn ìjọ kan yu'minuna billahi wal yawmil akhir tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba àti ọjọ́ ìgbèdà kìyàmà tí wọ́n gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run Ọba àti ọjọ́ ìgbèdà kìyàmà o lè rí wọn láyé yuwadduna man hadda Allaha wa rasulahu kama wá nífẹ̀ẹ́ kama bá ṣọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n ń takò tọ́lọ́run àtòjísí Ọlọ́run Ọba wọn lè nífẹ̀ẹ́ wọn láyé wọn sì lè bá wọn ṣọ̀rẹ́ wọn sì lè máa jòkó wà pẹ̀lú wọn walau kanu aba'ahum ọlọ́ni kódà kọjá àwọn bàbá wọn làwọn tán wí ọlọ́run wá ń kà wọ́n bí àwọn èèyàn ṣe máa ń súnmọ́ wa tó bí àwọn èèyàn yìí ṣe máa ń nípa lórí ẹ̀mí wa tó walau kanu aba'ahum kódà kọjá pàwọn bàbá wọn ni aw abina'ahum àbí àwọn ọmọ tí wọ́n bí nú aw ikhwanahum àbí àwọn ọmọ ìyá wọn tí wọ́n jọ bí wọn papọ̀ tí wọ́n jẹ́jẹ̀ sí wọn lójú papọ̀ àwọn àṣírọ́tàhùn àbáwọn mọ̀lẹ́bí wọn ulaika kataba Allahu fi qulubihimul iman ọlọ́n ní àwọn tí wọ́n bá ń rí báyìí tí wọ́n ní ma bárù àwọn táwọn wí sọ rẹ̀ àwọn làwọn tọ́lọ̀wọ́ bá lékẹ́ láti fi ìmánì rinlẹ̀ sínú gbáyà wọn ìmánì ló rinlẹ̀ nínú gbáyà wọn fi bá wọn ṣe wa ayyadahum bi ruhin minhu ọlọ́wọ́ bá dẹ̀ fún wọn lágbára ọlọ́wọ́ bá ràn wọn lọ́wọ́ pẹ̀lú ìmálẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú ìmálẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba wàyúdìkílùhùm jannatin tajri min tahti al-anhar bọ́lọ̀ ṣe ṣe wọ́n nílé ayé rẹ̀ tó bá tún jọ́gbẹ̀rẹ̀ al-qiyama Ọlọ́run Ọba alékẹ́lẹ́ ó fi wọ́n sínú ọgbà aljanna ilé tó yẹ sí pé alá ọlọ́ni ẹ̀tẹ́ ti yí dáadáa o inna hizballahi humul muflihun dájúdájú àwọn ọmọ ogun tọ́lọ́wọ́ bá àwọn ni wó jèrè àwọn ni wó là áyà yìí tábàlọ́wọ́ tafsiru al-imam al-qurtubi tafsiru al-imam al-qurtubi tafsiru al-qurtubi òun ni dalil lórí wípé àwọn oníbídà ń kọ́ àkí ń jòkó pẹ̀lú wọn wọ́n wá mú ọ̀rọ̀ imam malik rahimahullahu ta'ala wá wípé áyà yìí ni delil lórí pé àkí ń jòkó ti àwọn oníbídà àkí ń bá wọn jòkó àkí ń ṣe lecture papọ̀ pẹ̀lú àwọn oníbídà tálẹ́ fi ẹjọ́ nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ẹ mú wá inú àwọn tó yẹ kí wọ́n jòkó pẹ̀lú àwọn oníbídà tọ́wájọ́ ń ṣe lecture tán yẹn ní al-amalu al-jama'i eléyìí rẹ̀ ń pè ní al'amalu jama'i al'amalu hizbi nìyẹn al'amalu ikhwani nìyẹn iṣẹ́ ẹlẹ́gbẹ́ nìyẹn iṣẹ́ aljama'i al'amalu bid'i iṣẹ́ bid'i alẹ́ṣẹ́ yẹn eléyìí ò sí inú ẹ̀sìn tàbá bá wọ́n tafsirul Qurtubi al-imam al-Qurtubi ìgbà tó ń sàlàyé mo ni wọ́n mú ọ̀rọ̀ imam Malik rahimahullahu ta'ala wọ́n mú wá láti fi sẹ̀rí lórí áyà kí lọ́rọ̀ náà wọ́n ní àfàníyà wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ áyà yìí ìsàdálà máàlìkùn rahimahullah min hadhihi al-aya ala mu'adati al-qadariyya al-imam malik rahimahullahu ta'ala wọ́n ní wọ́n fi áyà yìí sẹ̀rí ta ló fi sẹ̀rí al-imam malik rahimahullahu ta'ala wọ́n ní wọ́n yọ ẹ̀rí nínú áyà yìí ala mu'adati al-qadariyya lórí pé ká ma bá àwọn kọ̀dàríyà ṣe ọ̀tá àwọn onípe ní àwọn kọ̀dàríyà àwọn oníbídá ní tí wọ́n gba kádàrá gbọ́ gẹ́gẹ́ bí àwọn onísúfí gẹ́gẹ́ bí àwọn kọwárì gẹ́gẹ́ bí àwọn jahmiya gẹ́gẹ́ bí àwọn alìṣwánù muslimun gẹ́gẹ́ bí àwọn àṣáyẹrọ gẹ́gẹ́ bí àwọn mu'tazila gẹ́gẹ́ bí àwọn murjiya gẹ́gẹ́ bí àwọn maturidiya gbogbo àwọn oníbídá pátá ayayi ni dẹ̀lì lórí pé yẹn máa ń bá wọn ṣọ̀tá ni wàtàrkì mujalasatihim wàtàrkì mujalasatihim àti wípé àyà yìí ni dẹ̀lílù pé èyàn máa ń gbé ìjòkó tì wọ́n èyàn máa ń gbé jù sílẹ̀ ní àkí ń jòkó tó ní dídá àkí ń lodo lọ́dọ̀ wọn àkí ń múmà lọ́dọ̀ ní dídá àkí ń jòkó tì wọ́n láyéláyé wàtàrkì mujalasatihim Imam Malik ní sọ̀rọ̀ yìí láwọn máa fi ń sọ fún yín pé àwa ò ní sọ̀rọ̀ láyé ọlọ́run àti bẹ̀lọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run sì ń gbàdúrà wa adẹ̀bẹ̀lọ́run ọba kọ́lọ́run gbàdúrà wa títà fi kú káwàá sọ̀rọ̀ kẹwàá wà tì nínú ọ̀rọ̀ táwọn àbá sọ láyéláyé nítorí wípé manhajì tí àwa tàbá ná táwa gbà ta sì dó lórí ẹ̀ ní pé iyyaka an tatakallama fi mas'alatin laysa laka fiha imam eléyìí ni ọ̀rọ̀ tí imam ahmed rahimahullahu ta'ala tán sọ fún al-maimuni ọmọ kéwù wọn iyyaka an tatakallama fi mas'ala sọ́ra rẹ̀ láti máa sọ̀rọ̀ kan nípa ẹ̀sìn laysa laka fiha imam tó ní aṣíwájú nínú àwọn sálàf tó sọrú ọ̀rọ̀ yẹn láti máa sọ ipé tẹ́ bá rí nínú ọ̀rọ̀ wa tàhádìlélé tá gbangba ládẹ́ ti ń pè yìí níjà yìí tẹ bá rí nínú ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ta sọ eléyìí tí ò sí sálàfù lórí ẹ̀ tí ẹ̀ tẹ́kẹ́ mẹ́rin àjá ìṣúná ní ẹmú jáde ká rẹ̀ kájíjọ dìbẹ́tì lórí ẹ̀ hátù burhanakum in kuntum sadiqin ẹmẹ́rin yíwá tó bá pọ́lọ̀ dodo ní hátù burhanakum in kuntum sadiqin wọ́n à ní ṣe láyé wọn sì ní lè ṣe láyé sàfihàn ewu náà wà láyé sàfihàn ewu wọ́n à lè ṣe wọ́n ní lè ṣe o wọ́n ní lè ṣe kò ní bá nífẹ̀ ilé báyìí a ń tẹ̀síwájú imam Malik rahimahullahu ta'ala wọ́n lo áyà yìí ní dalil lẹ́rìí lórí wípé èyẹ máa ń bá sọ̀tá ni àwọn oníbídá ẹgẹ́ bí àwọn alkọ̀dàríyà wà tárùkí mú jẹ́ lẹ́sẹ́tìhì àti ìmọ̀ ń gẹ́jù sílẹ̀ ní ìjòkótì wọn kọ́lá ashab and malik ashab ìkánà àwọn àgbà ọmọ kéwì imam malik ọ sọ nínú ẹgbà wátọ́gbà malik ó ní látù jáàlis malik ní má jòkó kẹ́kọ̀ọ́ má jòkó níwáàsí mẹ́jọ kójọ ṣe wá sí kapọ̀ pẹ̀lú àwọn alkọ̀dàríyà àwọn onígidá wà áàdìhìn fìlá sí máa bá wọn sọ̀tá nítorí tọ́lọ̀mù torí pé láti tajidu qawman yu'minuna billahi wal ni mọ́ málìkì ti ẹjọ́ ìkẹ́kán náà sálàfù wallahi ana aquluhu bi kulli saraha wà bí mil ilfam mo ń sọ pẹ̀lú gbogbo ẹnu ni mo dẹ̀ ń la mẹ́lẹ̀ ni ẹjọ́ ìkẹ́kán náà sálàfù wallahi ojú ọ̀nà tí ń rí àwọn òdẹ̀ nígbà kẹ bà ojú ọ̀nà sàlàfíà yìí jẹ́ ẹgẹ́ bá ṣe gbà fún jàbàtà kọ́ bà ojú ọ̀nà sàlàfíà jẹ́ bẹ́ẹ̀ là nígbà fẹ́yìn yìí náà kẹ bà jẹ́ nùhàríbùkùn aláhàdì sàwà a ma gbógun ti yí bákan náà ni bákan náà láti nùhàríbùkùn aláhàdì sàwà a ma gbógun ti bákan náà torípé àtàṣẹ́jù àtàṣe ètò méjèèjì ló burú mẹ́sìn àpéjú tó máa wá fáwọn èèyàn rí ìran ìṣá ìlàkítà lálẹ́ yìí kọ́lọ̀nkọ́ gbà lọ́wọ́ wa rọ́kà mẹ́lìlákí tẹbárẹ̀ tó kí mẹ́fà kí ló ṣe àṣejù àbí tẹbárẹ̀ tó kí mẹ́ta ń kọ́ kí ló ṣe èwo ló ṣe dáadáa náà méjèèjì èwo ló fúyẹ́ náà méjèèjì kò sí bákan náà ni àwọn méjèèjì oníjọ ní ọ̀run ni àwọn méjèèjì ọjọ́ jìyà ni àtẹ́ntó kíráka mẹ́fà àtẹ́ntó kíráka mẹ́ta ọ̀daràn ọlọ́run jọ dá fún yín ọ̀daràn jọ ni wọ́n àfà àtẹ́ntó lánàbẹ̀ yìí sá ọmọ ọlọ́run ni òun sì lọ́lọ́run kí ló ṣe nípa ànẹ́bẹ̀ yìí sá yẹn àṣejù ó fún ànẹ́bẹ̀ yìí sá ní ìròyìn tọ́lọ́run ọba àlékẹ́lá ó ṣe àṣejù níbi ìṣẹ́ àyìn fún ànẹ́bì Ìsá àti ẹ̀ntọ́ wá náà nẹ́bì Ìsá Ìsá nẹ́bì ọlọ́run kí lòun ṣe àṣẹ ètò torí pé ipò tọ́lọ́run bá gbé ànẹ́bì Ìsá sí ó ní kò sí fún ànẹ́bì Ìsá ipò já ànẹ́bì ọlọ́run ó ànẹ́bì Ìsá Ìsá ànẹ́bì ọlọ́run tẹ̀ǹkọ́ sàṣẹ ètò níbi ìròyìn tágbọ́n fi hàn ànẹ́bì Ìsá nìyẹn ẹni tó wá ànẹ́bì Ìsá ọmọ ọlọ́run ni ọlọ́run sì ni òun ṣe àṣejù níbi ìròyìn ànẹ́bì Ìsá àwọn méjèèjì talọ́dáa jù kò sí wallahi àwọn méjèèjì kùfárù ni wọ́n àtẹ́ntó lánàbì Ìsá ọmọ ọlọ́run ni ọlọ́run gan tó ni àtẹ́ntó lánàbì Ìsá Ìsá nẹ́bí ọlọ́run ọba méjèèjì àṣejù àtàṣe ètò ewó ló fúyẹ́ ẹmẹ́jẹ̀ kẹ́yàn kan tẹ̀ yí àfá ọ̀rọ̀ sàlàfíyà clear àfá wallahi ọ̀rọ̀ sàlàfíyà clear tẹ́ bá fẹ́ ẹkúkú dé bá súnà òun náà láwùjọ yìí náà ni challenge lọ jẹ́ fún yín alhamdulillah kèéṣẹ̀ yìí lẹ́pẹ̀ wájú súnà yìí ó clear àwájí ń ṣe súnà ẹlòmí ò tí ṣe súnà nù yí etí yìí àfìlédáwà tí ń bá súnà bọ̀ kí lẹ́ ń sọ náà ẹlòmí inú yóò tí mọ̀ kó tí ẹ̀ tí gbóòrùn súnà láyé nù yí ẹ̀yìn kẹ̀ ẹ̀yìn kẹ̀ ẹjá jòkó jẹ́ o wàláyé ẹjá jòkó jẹ́ o ẹjá mọ̀ wọn ara wa o ẹjá Ha wọn ha wa hatu burhanakum in kuntum ti yìí so Edeba súnnà ni kódà súnnà tẹ ka ha tàhájí lọ́jẹ́ fún yín challenge lọ́jẹ́ fún yín ẹdé ilẹ̀ rọmọ yín lọ́wọ́ ẹlòmíì fẹ́ máa elomi lẹ́nu yín kò sí yín ni àmọ̀ dáadáa nú yín challenge ni súnà tí wọ́n dé bá challenge lọ jẹ́ fún wọn gbogbo àwọn súnà tí wọ́n dé bá yẹn ilẹ̀ pẹ̀pẹ̀ sí ni à ẹsẹ̀ mẹ́dọ́ o àwọn òdẹ̀ kọ́ sàràfíà lọ́dọ̀ yín àdẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ẹsẹ̀ mẹ́dọ́ o ẹsẹ̀ mẹ́dọ̀ rá ẹsẹ̀ mẹ́dọ̀ tọ́rọ sàràfíà bá fẹ́ dàrú mọ́ yín lójú àwọn kútùbù sálàfù ń bẹ àwọn kútùbù súnnà ń bẹ ta lè gbé jáde tí ó sọ fún wa kí ni usulu ahli súnnà kí ni usulu ahli súnnà àwọn usul allati yasiru alayha ahli sunnati wal jama'a nílé táwọn ahli sunnati wal jama'a rìn lórí ẹ̀ àwọn tíra ń bẹ tó jí sàlàyé fún wa ẹni alhamdulillah ẹnìkan ò lè fi rí ìgbàtà anábi sallallahu alaihi wasallam fún wa ní hadith anábi fún wa lálàyé tán ni anábi ọ̀yọ̀ kẹkẹ pamọ́ mẹ́ ìgbàtà àwọn àbá súnà náà kọ tíra wọn kọ ló dìdí ni èmi wà ní kí máa yọ pamọ́ fún yín kí lẹ́ ẹ̀ tí lè gbélé iye èmi ní kí máa yọ ìgbàtà wọn bá lè kẹlẹ́ tí ó fún wa ní tíra fún wa ló dìdí tí ọ̀yọ̀ kẹkẹ pamọ́ mẹ́ abẹ́yìn ìdí kankan náà kùránì tó pamọ́ gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ mọ ìsìláàmù ní ìṣẹ́kọ́ lọ gbé kùránì gbogbo ẹ̀ lọ́gbọ̀ọ́yé bẹ́ẹ̀ ọlọ́run pamọ́ náà kùránì anábì òfin kankan pamọ́ nínú àyàyé nínú àyàyé súnà àwọn àbá súnà òfin kankan pamọ́ láìkọ èmi wá ní èmi wá ní kémi wá máa jàmbá àmánà kémi wá máa yọ sẹ́yìn àkálà wàlà ọlọ́run má jẹ́ láyé àlọ́lọ́wọ́ ọba tó lẹ́sìn òfin pamọ́ sẹ́ àbá sì ni arábìnrin tààràtùkùn aláàmà hajjatin baibọ̀ mo fi ilẹ̀ sórí ìlànà tó kílẹ̀ ní tó funfun gbò láìlú ha kánà hàrí ha kò tó kòkò nínú islam ọ̀tún àtòrú islam gbangba ni ó kún fún gbóní láyé díkù anha illa halikun ẹnìkan ò ní gúríkù ń bẹ àbíkọjẹ́ ẹni tí ó parun anábì fi wálẹ̀ sórí ìlànà aláàmà hajjẹ̀ tí ń bàìbọ̀ ìlànà tó wú gbogbo àwọn sábò fi kẹ́kẹ́ pamọ́ mẹ́ èmi wá ní kí mẹ́ yọ̀rọ̀ ẹ̀sìn ẹjá sí mẹ́dọ́ ẹjá sí mẹ́dọ́ ìṣúra ní súnnà làwọn sàlàyé yìí bó dẹ̀ ṣe rí ni ẹ̀ náà imam ahmad imam malik ní sọ̀rọ̀ yìí imam malik ní al-ashhab wa sọ wípé imam malik wípé la tujalis al-qadariyata wa aadihim fillah liqawlihi ta'ala imam malik ní torí gbọ́nà ọlọ́run tó sọ wípé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda allaha wa rasulahu qultu al sọ wípé wa fi ma'na ahli al nínú túnmà àwọn alùl kọ̀dàríyà tí ma Malik ní kásáfún yìí jami'u ahli zulmi wal udwan àwọn gbogbo àwọn alábòsí gbogbo àwọn onídídí àti kó sábẹ̀rẹ̀ wà á ní sáúrí annahu qala ó ní wọ́n tún wá gbà wá látọ̀dọ̀ sáúrí sùfíánù sáúrí ló sùfíánù sáúrí sọ pé kánù yarawna annaha nazalat fi man kana yashabu sultan ó ní àwọn sálàfù rí pé ayà yìí rèé wọ́n ní ó sọ̀kalẹ̀ lórí ẹni tí ó bá ń jẹ́ kíni tó bá ń bá àwọn aláṣẹ tó ń bá wọn káàkiri náà ayà alákọ̀ọ́kọ́ tí a fẹ́ mú wálé lórí wípé nínú usulu al-sunnah wal jama'a òun náà ni kíni tarku mujalasati ahlil bid'ah tarku mujalasati ahlil bid'ah ìjòkó àwọn oníbídà yòókín wá sí àwọn bídá àkí ń lọ àkí ń gbàmà lọ́dọ̀ wọn àkí ń jòkó pẹ̀lú wọn jọ sí wá sí kí ló tó bá ní irú wá sí olè fẹ́ ṣe ná kí lẹ̀ ń wá tó bá ẹ́ àwọn wa sága àmọ́ wá ń yá gbádá pẹ̀lú àwọn táàrí pẹ̀lú àwọn àwọn àwọn ọlọ́run mẹ́jẹ́ inú rẹ̀ ní dáàfi yóò jọ ẹsẹ̀ yóò lé ní nínú àwọn ẹ̀rí táàmù wá lónìí insha Allah ta'ala nínú àwọn ẹ̀rí táàtò mọ́ wá nínú àyà Qur'an ọlọ́run bá tún sọ nínú Suratu Hud àyà 113 nínú Suratu Hud ọlọ́run bá ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar wala tarkanu sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alábòsí àwọn oníbídá àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ wà látẹ̀rùkẹ́nù ayi látẹ̀mí ìlú ẹ má fi sọ́dọ̀ wọn ẹ má bá wọn ṣe ẹ má jòkó bá wọn pẹ̀lú wọn ìlàlẹ́bí náà sọ́dọ̀ mù pàtàmásítakúmù náà kí náà bá jóyín ẹ má bá min dunillahi ẹ wá ní nílẹ́yìn Ọlọ́run ọba ẹ ní nílẹ́yìn Ọlọ́run ọba àwọn olùrànlọ́wọ́ tí ó ràn yín lọ́wọ́ kóòrùn yà Ọlọ́run ọba tí ẹ bá ṣe báyìí thumma la tunsarun lẹ́yìn náà ní ràn nínú lọ́dọ̀ al-imam báwọn náà tó sàlàyé aya náà again ìgbàtẹ́ ń sàlàyé àyà yìí wọ́n jẹ́ kó yọ wípé àyà yìí náà ọlọ́wọ́ bá ní kẹ́lá ń sọ fún wa nípa ìmẹ́jọkó ti àwọn níbi dáa ni wọ́n ní kálọ̀ tafsiru al-imam sọ wípé wọ́n ní ọlọ́wọ́ ní kẹ́lá ń pawá láti ẹni wípé a gbọ́dọ̀ jí okó ti àwọn oníbídà a dẹ̀ gbọ́dọ̀ a gbọ́dọ̀ bá wọn ṣe a dẹ̀ gbọ́dọ̀ jìnà sí wọn ni wọ́n ni afsalifa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tàbẹ́ sàlàyé nínú áyà yìí bí Imamul Qurtubi ṣe máa ń sọ̀rọ̀ ni wọ́n máa mú point by point kókó kókó kókó ní kókó ni wọ́n máa mú ní kókó kọ̀ọ̀kan wọ́n bá ti sàlàyé kókó kàtán wọ́n tó mú kókó ẹlẹ́ẹ̀kejì wọ́n ni àtàníyà tó bá parí kókó ẹlẹ́ẹ̀kejì wọ́n tó mú ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀gbẹ́bẹ̀ ilé ta kàlẹ́ ẹ̀kan di kókó ẹlẹ́ẹ̀kejì láti rí àrí ibi kókó ẹlẹ́ẹ̀kẹta lẹ́ti rí bí táyà yìí àtsáàlìsà qawluhu ta'ala wọ́n ní gbọ́nà ọ̀nà tó sọ pé ìlàlẹ́dínà zọ́làmù ẹmẹ́ gbára lé ẹmẹ́ fi sọ́dọ̀ àwọn tán jálábò sí kíìn wọ́n wọ́n sọ wípé ahlu shirki ni àwọn ẹlẹ́bọ ni wàkíìn wọ́n láwọn kan sọ wípé àmẹ́tùn fíhìm wà fílẹ̀ Áyà yìí, ọba àwọn ẹlẹ́bọ wí àti gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ lápapọ̀. Kìí ṣe àwọn ẹlẹ́bọ nìkan ni Ọlọ́run bá lè kí lámbá wí nínú áyà yìí. Àti gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ lápapọ̀ ni. Ala nahwi qawlihi ta'ala. Gẹ́gẹ́ bí gbólóhùn Ọlọ́run ọba tó sọ wípé, Wa idha ra'ayta alladhina yakhuduna fi kò sí ìtìbàjẹ́ àwọn onídídí àníyàn aya yẹn gùn wọn fi ní al'aya fa ayari báyìí arábìn ọlọ́run bá nílà náàbì máa jòkó sí wọn àyíjòkó sí wọn àyígbọ́wà sí wọn àyíjọ́ jòkó sí wà sí pẹ̀lú wọn fa ayari báyìí tí ọlọ́run ní kánàbí ṣe ó gún ikú lọ́dọ̀ wọn wọ́n kọ́ ní takọ́ dàmà wọ́n lọ́rọ̀ ti ṣáájú وهذا هو الصحيح في معنى الآية وأن يليسني أن الله لا في أجنين إتما آية وأنها دالة على هجران أهل الكفر والمعاصي من آل البدع وغيره wà annáha dáàlàtún wọ́n ni áyà yìí ń tọ́ka aláhùjọ́rọ́ ni ahàlìkúfùrì lórí pé káyàn lódì àwọn kèfèrí walma'asi àtàwọn ẹlẹ́sẹ̀ min alil bidayi nínú àwọn oníbídá wà ghayrihim àtàwọn mẹ́ tó yàtọ̀ sí wọn fa inna suhbatahum torí pé ìmá bá wọn rìn ìmá jòkótì wọn ìmá ṣe pẹ̀lú wọn kufrun aw ma'siyatun ìkánu méjì ni kò lè làkóònù méjèèjì ìmà kọjá kúfúrù wà ìmà kọjá máa síyà ẹ́ ó di pẹ́ndì lórí alámàrí tó bá jòkó kí wọ́n lé lórí àmọ́ ipé yóò wà làkóònù méjèèjì kẹ́ àwọn ṣe alámàlù jama'i ni alámàlù bídí ló ń ṣe kéṣe jama'i alámàlù bídí iṣẹ́ bídí àni yẹ́ kéṣe alámàlù jama'i ẹnìkan ò lè tàwa wa bainakum kutubu salaf tíra àwọn sálàfù ní ń bẹ àwọn fíkù yìí fẹ́ máa ta àwọn èèyàn wallahi àwọn èèyàn dẹ̀ ń gbàtàn jẹ wọ́n rò pé ni wọ́n ẹ̀rí pé ọkàmìlà díẹ̀ lálẹ́ yàrí tí ń bá ti rí àwọn atẹnijẹ́ sàgbé tí bá ń sọ̀rọ̀ yàbàtà náà bí jẹ́ máa ń kàmìlára náà nìyẹn torí pé ṣe rá àwọn ahàlùsìbòhàt àwọn onírújú àwọn lọ̀rọ̀ wọn jù wọ́n máa ṣe bí ẹni aba asịrị dị tu manhaj manhajù yìí ti clear àbàjẹ́ àyàfi ẹni tí ò bá lòdòdó gbọ́rọ̀ yàkù alhamdulillah ọlọ́run kádàrà kí tí o ma gbọ kan ma gbọ àbí ni gbogbo èèyàn gbogbo èèyàn àwọn tó bá ọlọ́run sì yọ wọn ọlọ́run sì yọ wọn na'am wọ́n ni fa inna suhbatahum kufrun aw ma'siyatun idhi suhbatu la takunu illa an mawaddatin tó ní ká bá yàn rìn kájò kó tíyàn kìí ṣẹlẹ̀ àfi pẹ̀lú fẹ́ a nífẹ́ rẹ̀ ni وسل عن قرينه فكل قرين بالمقارن يقتدي عن المرء لا تسأل وأنا ما بيري نقيا ما بيري نقيا وسل عن قرينه ọ̀rẹ́ rẹ̀ tí bá ń bá rìn ní obìnrin ta ní ń bá rìn gan tó bá fẹ́ mọ bí èèyàn ṣe rí kéde kọ́ mọ wádìí rẹ̀ káàkiri mọ wádìí àwọn oníbárìn

ọ ń bọ́ mùsírìn àdìlmọ́rù ìlà tẹ́sàl wàsánláàkọ́rì nìhí fàkúlùkọ́rì ní bílmùkọ́rọ̀ ni ọkọ̀ tẹ́dí torí gbogbo ọ̀rẹ́ tí yẹ bá ń bá rìn lè yẹ máa ń kọ́ sí ta bá ti rí ọ tó pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ hizbi ni ẹ mẹ́tàn wá torí pé bá kún lùkọ̀rí ní ni ẹkọ́ tẹ́dí فكل قرين بالمقارن يقتدي gbogbo ẹni tí bá ń bá yàn rìn láyé ẹni tí ń bá rìn yẹn ní ṣìkín ni yóò máa kọ́ sí hadith ń bọ̀ lórí eléyìí báyìí inṣàlá tí ó fi clear sí wa ẹ̀rí àwọn hadith tó pọ̀ rẹpẹtẹ ní manhajj táwọn pípù yìí lò wallahi jẹ́ ti manhajj tó dá yóò wá ní èmi àwọn èsì ẹlẹ́gbẹ́ ti wá ah, ó rẹ̀ jòkótà àwọn ẹlẹ́gbẹ́ ó dẹ́ ń dìfẹ́ndì wọn òun dìfẹ́ndì àwọn ẹlẹ́gbẹ́ wá lè ṣẹlẹ́gbẹ́ المرء مع من àhábà المرء مع من àhábà ọmọ èèyàn yóò máa wà pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí ni ìdájọ́ rẹ̀ láti máa fún wọn ìdájọ́ àwọn tó bá wà pẹ̀lú ẹ̀ lámọ̀ máa mẹ́ni àhàbà àwọn tó bá nífẹ̀ẹ́ yẹn tó ń bá rìn yẹn tó ń jòkó tì yẹn ìdájọ́ rẹ̀ áìdàn ọpapọ̀ mára wọn ni Ànábì máa àwọn tó nífẹ̀ẹ́ àwọn múmìnì ni tí ìyà bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ múmìnì ẹ́ tó fẹ́ máa wà pẹ̀lú wọn inú ìjọ wọn náà ni ó wà lọ́jọ́ gbẹ́dà kìyàmà tó bá nífẹ̀ẹ́ àwọn hizbiyun tó nífẹ̀ẹ́ wọn inú ìjọ wọn ló ní ayé àtọ́jọ́ gbẹ́dà kìyàmà mátara rẹ̀ nínú òsùn wọn kìtàbà ti súnnà yẹ náà eléyìí báyìí ó jẹ́ nínú àyà Qur'an eléyìí tó ń jẹ́ kó yà wípé gbogbo àwọn tẹ́ bá ti rí tí wọ́n rin ojú ọ̀nà yìí a oníbídá ni wọ́n kò usulu ahli suna kí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká mú àwọn àhàdíìsù náà wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam àwọn hadith wa látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam hadith ya alimamul bukhari àti muslim na gbawa nínú sahihu àwọn méjèèjì anabi sallallahu alaihi wasallam sọ pé almaru ma'a man ahabba ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa lẹ́ papọ̀ a máa kó papọ̀ a máa fún nídàjọ́ kẹ́nà pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí tàbí wọ́n nífẹ̀ẹ́ sí jama àwọn ẹlẹ́gbẹ́

hadith 8028 Abu Dawud gbà wá nínú súnánù wọn hadith 4833 alimamu Tirmidhi náà gbà wá nínú hadith wọn nínú súnánù wọn hadith 2378 anabi sallallahu alaihi wasallam sọ pé almaru ala dini khalilihi almaru ala dini khalilihi ọmọ ẹ̀dẹ́ ni ó máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ ayò rẹ̀ wọ́n wá mú àwọn ẹlẹ́gbẹ́ ìwọ́n mú lọ́rẹ̀ ayò àwọn ẹlẹ̀yìn pè tí wà sí ẹ̀yìn àwọn ẹlẹ̀yìn jẹ́ ń jòkó papọ̀ ọwá lè sí lára wọn bọ́ ọ̀bá sí lára wọn kí lẹ ń pè wọ́n sí ẹ̀rí mi gbọ́yé ó lè so lè àmọ́ ọlọ́pàá àwọn olè kan wá ní èmi ò sí lára wọn èmi kàn máa mọ́kàn láìkì wọn máa ń pè èmi máa ń bá wọn gbà ni èmi tí máa ń rọtí báwọn èèyàn ni ọtí sì dáadé ṣùgbọ́n ọtí dáa ó ní kò sí kan tó burú nínú hizbi àti hizbiya ó sì níwèé ṣe hizbi wọ́n wá bí ẹnìkan léèrè nínú wọn technical question knockout technical knockout nínú àwọn dáhùn wíì náà ni wọ́n wá bí léèrè pé nígbà tẹ́yìn lẹ́yìn sára wọn tẹ́ẹ̀sì ní kìíní kí ló tẹ́yìn sára wọn mọ́ ó ti wá òun lóhun ìṣara wọn òun sì ní kò sí gẹ̀gẹ́ ní ẹ̀hùn ọ̀ráyè mẹ́ni ọ̀ráyè fún sí ọlọ́run ìranù ń dà wọn láàmú ẹ̀mọ́ nǹkan tí ó tẹ̀lẹ̀ ni àníwọ́jọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni tá ń wí nípa àwọn ẹlẹ́gbẹ́ náà ni ọwá ń sọ pé kò sí nǹkan tó burú nínú wọn ọwá ní ẹ̀hùn ọ̀kan bá wọn ṣe ń tò wọn ọ̀kan sí lára wọn ní owó ìṣẹ́lẹ́gbẹ́ wọ́n ni à ẹni kò sí nǹkan ṣẹ̀gbọ́n wọ́n ti gbà mú nìyẹn pẹ̀ in tó ní òbúrú ààdẹ̀rí wọ̀kọ́ mọ́ ṣe ó ní ọwọ́ ráyè mẹ́ni ó túnmà ti pé bọ́bá ráyè ẹlẹ́gbẹ́ ni ṣẹ́ ti pẹ́ lẹ́gbẹ́ ni wọ́n tó tọ́ wàláì ni wọ́n ni ni lọ ẹjá sí mẹ́dọ́ kò sáfà súnà tí wọ́n ṣe báyìí mọ̀jámálà lélẹ̀ tẹ́ ń ṣe yẹn mọ̀jámálà dẹ̀ ní nìfàkù ní ọlọ́run bó fẹ́ tẹ́ bá dẹ́yìn ẹmọ tẹ́ ń sọ tẹ́ bá jọ dẹ́yìn gbogbo ọmọ tẹ́ ń sọ papọ̀ tó bá dojú ẹwà máa ṣe nǹkan míì nìfàkù lẹ́jọ́ yẹ kán jẹ́ tí abẹ́yìn èèmọ̀ ni bá bá jọ wà lẹ́yìn ó ní gbogbo tí ó bá jọ máa ń sọ bá bá dojú tán ẹmọ̀ wá ṣe the boy is good nìfàkù nìyẹn nìfàkù nìyẹn mùjámálà lẹ́sí ẹni fákùdẹ̀ ní mùjámálà àbí ah, ah. ẹbí gbogbo alamọ bá ṣe máa ń ṣe nígbàtí títí ṣe rẹ̀ lóòtọ́ nínú ah, àwọn yóò ṣe náà gẹ́gẹ́ báyìí tí lójú òsì máa yàn wá ìwà mùnáfikí ọ̀tọ̀ ní tí ń bẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ní tó fi hàn síta tètè jámọ̀ bọ́yá ara wọn ní ọ́ ìwà kò dá ẹbí gbogbo amẹ́bítà ti ah pàdé ẹjá sí mẹ́dọ̀fà gbogbo amẹ́bítà o tọba dé tàtẹ́ owó wà yí padà lẹ́bá rẹ̀ tó lówó ṣe nìfà torí gbangba ẹ kò ní dáwà ní nǹkan ara yín ẹ ẹ gbádùn wàláì mọ̀ fọ́nà bàbúra ẹ ní àlàáfíà bí tí wùkọ́ ma aláyìn ń ṣe ní park ah. ẹ wo ẹsẹ mi o ẹsẹ mẹ́dọ̀ o ẹsẹ mẹ́dọ̀ gidi gan anábi sallallahu alaihi wasallam ní almaru ala dini khalilihi bẹ́ẹ̀ bá fẹ́ ma ẹ̀sìn tẹ́yàn wà lórí ẹ̀ láyé

méjèèjì láàrin sínú àmá ń ṣe àmá kó pẹ̀tẹ̀pẹ̀lẹ̀ dàsílẹ̀ aláburú àti máa nà ń pọ̀pá àmá nà ń pọ̀pá ń gbà mí àmá kó dàsílẹ̀ kò sí pẹ̀lẹ̀ tàà lè ṣe ẹlẹ́ẹ̀kì ń ṣe súfí ṣùgbọ́n wọn ní súfí lọ̀rẹ́ yìí àwọn ni ó pè yí sí wà ní mọ́tún kùránì tẹ́ lọ àwọn ní súfí oyè wàzíìrì súfí ibẹ̀ láti máa bá yín ẹ̀sìlẹ̀ ìṣe súfí ẹ̀sì máa yin àwọn onísúfí àwọn sárábí ọwà pè yẹn lẹ́ra yìí bá ráyẹ náà kò ní ju 20 minutes lọ ẹni wà sí tọ́wà ti pọ̀ yí máa súyà ṣùgbọ́n tọ́wà gbéjẹ́ yí bá pọ̀ kìí súyà ẹ a lè gbà yẹn o ọlọ́wọ́ bá anábi dájí sọ anábi ní la tazalu ta'ifatu min ummati zahirina ala al-haq la yadurruhum man khalafahum wala man khazalahum hatta ya'ti amru Allahi wa hum kadhalik anábi náà lè húnmẹ̀ yìí ọlọ́wọ́ ní bínú sí ayé títí pẹ́kàlì húnmẹ̀ yìí wá pa sófo kúrò níbi àwọn tọ́ífà tí ó ma hàn lórí òdodo tọ́ífà yẹn kódà ó lè jẹ́ yẹn kan rẹ̀ wọ́n yẹ́ ṣàdì àzábáhùmá tọ́ ibà tún minal mu'mini ẹlọ́wọ́ tafsir wáyà yẹn tọ́ ibà a máa jẹ́ yẹn kẹ́ a mẹ́ pé ayé yẹ wa burú títí ọlọ́run abínú sáyé kọ̀wá ní sí ẹnìkan tí ó máa wà lórí òdodo tí ó máa hàn lórí òdodo zahirina wàlámàn kọ̀dálàhù ẹ̀yìn tẹ́ bá ń yẹpẹrẹ wọn ẹ̀lẹ̀ kónìlà bá wọn hàtà yá ti ya amúrúnlọ́ tàbíkì àmà ọlọ́wọ́ bó fi dé wá fún mẹ́lẹ̀ rálì bí ó sì máa wà nìyẹn ẹ́ nad'u Allaha an yaj'alana min hadhihi ta'ifa an àwọn ò ní gbà fún ikẹ́ bá súnmọ̀ jẹ́ àríjọ àríjọ àjọsàgbákan ara wa ni ọmọ ọkọ lògún ọmọ ọkọ iná ni ògún bẹ́yìn bá lẹ́yìn òní bẹ́yìn bá lẹ́yìn òní gbọ́ àbánú òní gbà á bẹ́ẹ̀ bá sì lẹ́yìn ní gbọ́ àbánú òní ẹ̀yin ò ní gbọ́ ni àwa náà ní dákẹ́ o títí tọ́lọ́wọ́n bá ọlá tí ó fi sẹ́rì ń padà síbi òdodo torí tó wu àwa nìyẹn wàláì wàláì orí lọ fún wa bá padà síbi òdodo wàláì orí lọ púpọ̀ àdúgbò yìí ní bùkátà sí yìí wàláì àdúgbò yìí ní bùkátà sí yìí ẹ ra àdúgbò yìí láre ẹ jí sí ọlọ́wọ́n bá kílẹ̀ ń wá tó báhùn nínú ayé kílẹ̀ ń wá tó báhùn nínú ayé ẹ́ séjì lẹ́ ń wá tó tó bẹ́ẹ̀ ni owó lẹ́ ń wá tó tó bẹ́ẹ̀ ni ipò lẹ́ ń wá tó tó bẹ́ẹ̀ ni kílẹ̀ ń wá nínú ayé tó tó báyìí alúmọ̀ yìí ní bùkátà sí nítorí ọlọ́run ẹ dákun nítorí ọlọ́run wallahi alúmọ̀ yìí alúmọ̀ yìí wà ní ewu alúmọ̀ yìí wà ní òkùnkùn alúmọ̀ yìí wà ní ojú dúdú ẹ sì fi wọ́n lẹ̀ pa wọ́n tì ẹwà ń tàn hey wallahi ìwó gbé ṣe pé tọ́bá jẹ́bẹ̀rẹ̀ sí yára torí ọ̀rọ̀ owó já sí aburú ọ̀rọ̀ tí náà ó já sí o wọ́n dẹ̀ gbé yín ṣe pé wọ́n dẹ̀ lára àwọn tọrọ àlékún ìyà ọlọ́wọ́n ba léyìn lórí lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا ها ẹ jẹ́ máa bá hadith lọ hadith mi tún rẹ̀ látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam ẹmọ̀kọ́ ibi ayà kùnrin níbi hadith láti bẹ̀rẹ̀ bí dáwà sàlàfíà ṣe mọ́ bẹ̀rẹ̀ ní àwọn bẹ̀rẹ̀ láti inú hadith abẹ̀rẹ̀ láti inú ayà kùnrin hadith àwọn àtọ́ akọ́rọ̀ àwọn sálàfù bá mú tí bá bẹ̀rẹ̀ àwọn sálàfù bá yàfá ẹ̀ lárúlẹ̀ ẹmọ̀ wo wallahi mo fọ́nà bàbúra ha àwọn wíwù yìí ti wọ́n ti ọ̀nà wọ́n ti jìn wallahi mo fi ọlọ́ bàbúra ah! wọ́n yàtọ̀ sáwọn sálàfù bàjẹ́ as-salafiyatu fi wádìn wa hum fi wádìn akhar sálàfíyà wà lẹ́gbẹ̀ẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ kan ní wallahi wọ́n àti ẹ̀bá kan rárá hadithu mẹ́rin anábi sallallahu alaihi wasallam sọ nínú hadithi bukhari gbàwá nínú sahihu ẹ̀ hadith 3336 alimam muslim na gbàwá nínú sahihu wọn hadith 2638 nínú sahihu muslim Ànábì sallallahu alaihi wasallam sọ pé al-arwah àwọn ẹ̀mí tẹ̀wò yẹn jùlúdùn ọmọ ogun ni wọ́n mùjánádà tààkọ́bá tí ń jagun al-arwah ọmọ ogun ni wọ́n àwọn ẹ̀mí ọmọ jùlúdùn mùjánádà fama ta'arafa minha àwọn ẹ̀mí tó bá jọra wọn ìtàlàfà àwọn náà máa jọ sí فما تعارف منها اختلف وما تناكر منها اختلف ẹ̀mí tó bá ti lè yapa síra wọn tí ó bá jọra wọn ní máa ń yapa ẹ̀mí tó bá jọra wọn ní máa ń ṣe papọ̀ àbá tó bá jẹ́ pé sálàfí ni ọ́ àwọn sálàfí àwọn sálàfí yóò láàrí ọ pẹ̀lú wọn tó mọ̀ jáde torí pé fa ma ta'arafa minha ikhtalaf wa ma tanakara minha ikhtalaf ẹ̀mí tó bá jọra wọn ní máa jọ ń ṣàṣepọ̀

irú ẹni wọ́n pè sí ní wáàsí ti ẹ̀rọ abọ̀ ti wáàsí kò mọ̀ òun wá débi wáàsí kò wọ́n ni ẹ̀yin owó yẹ́ ìdílé mọ́lọ́hun èyí ọlọ́wọ́ ayédàrú ọmọ olè ń dájọ́ àwọn ìsìnlẹ̀ àwọn àgbà bá yín nínú súnà ẹ̀ ń tanra yín ta ló yàn wọ́n ta lẹni tó yàn wọ́n dákùn ta ló yàn wọ́n lébí nìyà rẹ̀ ni wọ́n lébí wọ́n lọ yàn wọ́n àwọn gbayíyàn ti ẹ̀ ìwọ àwọn gbayíyàn rẹ̀ ìwọ kẹ̀ ọkùnrin máa ń bá mi sọ̀rọ̀ kọ́ hadithu jimo kàtà Bukhari àti Muslim ló gbà wá ẹjẹ́ tó mú hadithu kan sí wa anábi sallallahu alaihi wasallam tó sọ nínú hadithu Bukhari àti Muslim náà ló gbé jáde bákanáà Bukhari gbé hadithu jáde nínú sahihu rẹ̀ ní hadith 5534 muslim gbé jáde nínú sahihu rẹ̀ ní hadith 2028 kí ni hadithu náà anábi ní masalul jalisi salih anábi ní ẹjẹ́ gín fún yín lápẹjúwe alábàjókòpọ̀ ọ̀rẹ́ alábàárìn olùjókòpapọ̀ pẹ̀lú ẹ̀ tó jẹ́ nire báwo lápẹjúwe rẹ̀ ṣe rí ìyẹn mẹ́yàn aljalisu salih ni ni wọ́n yàn ní ni wọ́n yàn wọ́n pè kan wá lọ ní láìpẹ́ yìí òun wí àwọn tmc ní láwà ní olóhun kọ tíra kan ó ní juhudul mamlakati al-arabiyya ti saudiya inasiri da'wa ti salafiya ìgbìyànjú eh, kingdom of saudi arabia níbi kí fún dáwà salafiya káàkiri olóhun kọ tíra yẹn ó ní ẹgbẹ́ aláwọ̀kọ́ tó ń fi sínú tíra ń pé ẹgbẹ́ tó wà lórí dáwà salafiya ẹgbẹ́ tmc ni mo ní nǹkan sí ọpọlọ rẹ̀ ó síkì wàláyé onídò ọ gbádùn rárá juhudu al-mamlakati al-arabiyyati fi nashr ad-da'wati salafiyya ọwá mú ikhwani ó láwọn ẹ̀fẹ́ ṣe dáwà salafiyya ní ikhwa inna lillahi wa inna ilayhi raji'un ìgbọ́ iláyé òun náà náà pè wá náà pè wá fún yín tẹ́ni kẹwà jókòó <laughs> àbùláhálà ni mọ̀dúdí àwọn tí rà tọ́ka tó ní ẹmọ ẹ̀ka bọ́ bá ká ọ sọnù mọ́ fọ́lọ́bà búra sọ̀pọ́lọ́ ni mo fi búra yìí tọ́ bá ká ó di wàhálà ó di Boko Haram unnecessary kìí bí sàwádábá kìí mọ́ ń àwọn ISIS àwọn táwọn wíì na àwọn Al-Qaeda mọ́ fọ́lọ́bà Hassan Banda àwọn tẹ́rì kútù wọn Ah. ọlọ́run ó sànú wadé ah. ọlọ́run jáde gbọ́yé àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò dákàmà yìí ní ń ṣe ní pẹ́ tààsùbù ìfẹ́ kankankan ìfẹ́ pé ẹwọ̀n gbọ́dọ̀ tàlẹ́nìkan ní ìdáwọ́ wà ti wáwọ́ máa ṣe ránù ọlọ́run ọba ò ní mú àwa lórí pé kí lóore tó ṣe ìtọ́lọ́run ọba mú wa lórí pé kí lóore táwọ̀ sọ táwa bá ti lè sọ ẹ́ ìtọ́lọ́run ọba gbélé wa lórí àti pé nìyẹn amma hadha faqad adda ma alayhi ẹ́ táwa bá ti torí ń bẹ́rẹ̀ àwọn nẹ́bí ọlọ́run ọba nínú hadith Bukhari àti Muslim gbé wa

Wallahi, wallahi. Ààrẹ ń dà yín láàmú. Àwọn oníjẹ bá Sàlàfíyà jẹ́. Àwọn oníjẹ wallahi àníjẹ bá dáwà Sàlàfíyà jẹ́. Gbangba tálásì wáyé nígbàtí a bẹ̀rẹ̀ ti jàbàtà, à ń challenge jàbàtà àtàwọn ọmọ jàbàtà kan wá tà, kan wá dìfẹ́ndì lókítọ̀. Tí wọ́n náà bá láyà wà bọ́ta bí.

tí a bá ń parawalé là ń parawalé o a bá ń parawalé eyín tí ajá fi bọ́mà rẹ̀ ṣeré náà fi ń bùjẹ o ẹjẹ́ kún kálukú wa ká sí mẹ́dọ́ o ẹjẹ́ ọ̀dásán ẹjá sí mẹ́dọ́ o manhajj salaf manhajj tó clear ni a lè gbà kẹ́ bá jẹ́ láyé ọlọ́run ò sì lè gbà fún yín kódà báwa yìí bá kú ọlọ́run ọbó tó ń gbẹ́lómi jìde

ọ̀fẹ́ ṣe dáa ọ̀fẹ́ káwọn èèyàn ní ti ẹ táyé ò sì fódòdó láwùjọ táwà yìí ọ̀fọ̀ ọmọ kan wò wàláhì ọ̀fọ̀ ọmọ kan náà Ànábì sallallahu alaihi wasallam ní masalu jalisi salih Ànábì ní àpẹjúwe alábájò púpọ̀ to je ni eré wal jalisi su ati alábájò púpọ̀ to je ni ka hamilil misk wa nafikhil ka hamilil misk wà náà fi kìkìr àrẹ́bìyọ́dà gẹ́gẹ́ bí ẹni tó gbé àtùràrí alìmísìkì dání tùràrí tó lóòrùn dáadáa táa fẹ́ lè sọ pé òun ló lóòrùn jù ní tùràrí alìmísìkì tó gbé lásìkò ànẹ́bì sọ́lọ́sọ́lám kò sí tùràrí kẹ̀kẹ́ lásìkò ní tó lóòrùn tó tùràrí alìmísìkì ó sì ṣe káwà ti lélẹ̀ tó lóòrùn jù lọ́nsìn ṣùgbọ́n lásìkò ní tùràrí tó lóòrùn jù nìyẹn anẹ́bì ní àpéjúwe alábájò kópọ̀ dáadáa ó dà bí ẹni tó gbé tùràrí alìmísìkì dání wà náà fi kìrìkìrì àpéjúwe alábàájòkó aburú òun dà gẹ́gẹ́ bí ẹni tí ń fẹ́ ní ẹ̀wùrì lágbẹ̀dẹ anẹ́bì ní fahamilul mis so rẹ́ni tó gbé tùràrí alìmísì kí dání yìí imma an yusriyaka nínú ìkanu mẹ́ta náà yóò ṣẹlẹ̀ sí ọtọ bá wà pẹ̀lú ẹ̀ tọba wà pẹ̀lú ẹni rẹ tá a fi wé ẹni tó gbé tùràrí àlìmísìkí dání ìkanu mẹ́ta nínú dáadáa mẹ́ta ni ó ṣẹlẹ̀ sí ọ nínú dáadáa mẹ́ta ìmọ̀ retí ìkanu mẹ́tẹ̀ta ìmọ̀ ayò ṣìlíyàkà inú kó fi òun yí ọ lára kí wọn náà bẹ̀rẹ̀ sí máa rùn dáadáa wà ìmọ̀ àǹtàbtà àmínihù wà ìmọ̀ àǹtàbtà àmínì tàbí kọ́ ọ̀rá lọ́wọ́ rẹ̀ kí wọn náà dẹni tí dáadáa ń bẹ lọ́wọ́ rẹ̀ wà ìmọ̀ àǹtẹ́jìdàmínihù ríhàn pọ̀ yíbàtàn tàbí kọ máa gbóòórùn tó dáa látọ̀dọ̀ rẹ̀ kò lè pásọ́bọ̀ sínú ka mẹ́tẹ̀ẹ̀ta yìí inú kó fi yí ọ lára ọgbà ọlọ́fẹ́ nù bí ọba lè fún ọlọ́fẹ́ yọ ta fún olówó kò lè fún ọlọ́fẹ́ kò lè ta lówó ọta máa dáadáa èyí ló kéré jùlọ nínú tó lè rí abẹ́kọ́ ni kí wọ́n máa bẹ́ni àwọn sàlàfi máa ń jòkó pẹ̀lú yíyọ́ èyí jòkó pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam wá ní wà náà fi kùlkì sọ́rọ̀ ẹni tí ń fẹ́ wùrì lágbẹ̀dẹ̀ tí ẹ àpẹjúwẹ̀ ẹni bú ni ẹ alábájọkọ̀ bú ni ẹ yí ma àyíṣòrí kọfí yá bàkà Ànábì ní àwọn òwò náà ò lè lọ lọ́fẹ̀ẹ́ ìkánà àwọn tàbẹ́kà yọ́ ṣẹlẹ̀ sí ọ inú kófin náà jú ọ lásọ ìwọ́n tó ń jòkó tẹ́lẹ́gbẹ́ inú kó dáná sun ẹ́ iná bídíà wà ìmà àǹtẹ́jìlá rí hàn kọ̀bí ìsàtàlẹ̀ tàbí ó kéré jùlọ ọmọ gbóòrùn aburú aburú ọmọ wá wùwọ́ náà ṣe wọ́n náà ti ṣe rí nìyẹn so olóbi jẹ́ sí pé ni èyàn ma ń ni ẹ wá jẹ́ ká ma o wípé ọ̀rọ̀ nípa ká máa kìlọ̀ fún àwọn kásọ àwọn èèyàn lára òun labá débi ọ̀rọ̀ jàbàtà sọ́hàwàlálà bàtà báyẹn débi kẹtọ́ lámìnà arémọ̀rọ̀ súfí kí labá débẹ̀ ọ̀rọ̀ ká àzárọ̀ àwọn èèyàn nípa bídá àtàwọn oníbídá ni ìsúlù alìsúnà ni ẹgbogbo dáwà sàràfíà ni ẹni tí a bá ti rí dáwà rẹ̀ bá ti ṣe báyìí dáwà burúkú ní ṣe má jòkó sí má lọ wá ẹ́ eh? nám tó bá ti kú àbáwọn ní minus one ní ẹ maka sáàrọ̀ sàwádù àwọn aláburú èèyàn ìjìmáyù ìpanu kan wà lọ́dọ̀ àwọn àfáà súnnà tí ò sí yapa lórí wípé èèyàn máa ń jìnà síjòkó àwọn oníbídà ní ìyòkí ń bá wọn ṣe eléyìí báyìí ó wá nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ al الإمام البغوي رحمه الله تعالى نينو شرح سنة البغوي شرح سنة البغوي ní mọ̀jálàd wà lákọ̀ọ́kọ́ page 227 nínú Sharh Sunnah al-Baghawi ìgbà tí ó ń sọ̀rọ̀ lórí ìtàn Ka'bu bin Malik tí ó lọ sójú ogun Tabuk àti Muraratu ibn Rabi' àti Hilal bin Umayyah àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lọ sójú ogun Tabuk kìí sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan ní ọlọ́ àwọn tí ọlọ́ pọ̀ ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jẹ́ ní eré inú àwọn yòókù munafiqun ìgbà tó mọ̀ bá ní káwọ́ bẹ̀rẹ̀ yìí sọ ìyàrí wọn lórí àdìsí yìí ìgbà tí àdìmọ́ bùlùbágọ́ yìí mo wá nínú sẹ́hùn súnnà wọn ní mùjáládù alákọ̀ọ́kọ́ page 227 wọ́n wá ń sọ̀rọ̀ lórí hadithi wọ́n ni wàkọ̀dì mọ́bọ̀tí sọ̀hábàtí wà tàbí ìwúna wà àtìbá ìwù wàkọ̀dì mọ́bọ̀tí sọ̀hábàtí والتابعون وأتباعهم وعلماء السنة على هذا مجمعين متفقين على معاداة أهل البدعة ومهاجرتهم ó ní àwọn sọ̀hábà àti àwọn tó kéwú lọ́dọ̀ wọn tásìrì lójú ọ̀nà wọn àwọn àtàbíùn àtàwọn tó kéwú lọ́dọ̀ àwọn wọ̀nyí náà tánì lójú ọ̀nà tí wọn náà tánì lójú ọ̀nà àwọn sọ̀hábà àti àwọn àfáà súnnà wọ́n rìn lójú ọ̀nà ìmá lójú ọ̀nà ta fẹ́ wí kí lójú ọ̀nà náà wọ́n rìn lójú ọ̀nà yìí mujmi'ina muttafiqin lẹ́ni tẹ́nu wọn kò tí wọ́n ní àfẹnu kò lé lórí tí wọ́n yapa lórí kíni aláàmùhà aláàmù àdáti alìlbìdàì alìlbìdà aláàmù àdáti alìlbìdà wípé a máa ń bá sọ̀tá ni àwọn oníbídíà kí ń bá wọn sọ̀rẹ́ sọ pé wọ́n máa ń bá wọn sọ̀rẹ́ jẹ́ kò kún wá síbi kó mẹ́rin ta gba ma ba won so lele ko kun ka ma si wa ya fa we iro awa si un nika ni ka ma wa joko si olodum ma je ri laye kemi wa joko si awọn wa ti elegbe e ma anya gbada osi ni mi wa joko olodum ma je ki ko la ti wa mi ki si ma so abi ki ma de da taiji ki ma se press up àwọn ti pè wọ́n náà rí ojúṣe àwọn eléré orí ìtàgé nínú ìsìlámù ethics wà láì wàláì wàláì ẹ̀ gbádùn tààrà gbogbo àwọn ọ̀gábẹ̀ èlò kẹ́kẹ́ náà ni wọ́n wá irú dáwà burúkú òun dáwà ẹlẹ́gbẹ́ ojúṣe àwọn eléré orí ìtàgé nínú ìsìlámù àwọn gbogbo bá wá náà sẹ̀pẹ́ wàláì wàláì wàláì to síkì bàjẹ́ ní tí ìrẹni tó síkì tó yín láyé dáwà yíò ní ojútùú kọ́bọ̀ dáwà òsì dáwà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀lẹ̀ ṣe wàláì ojúṣe àwọn eléré orí ìtàgé nínú Islam kí ní jọ orí ìtàgé orí ìtàgé kọ́ orí ìtàgé kọ́ orí ìta ìkéèmù tàbí ń ó kúrò lágé wàláì ojúṣe àwọn eléré orí ìtàgé nínú ìsìlámù ẹlẹ́kùn ọ̀rọ̀ ọmọ náà jù ń bẹ ọ̀rọ̀ àkídà ń bẹ bá mú wọ́n àrí kankan yanjú ojúṣe àwọn eléré orí ìtàgé dèlé yín náà kóra yín lọ àtẹlẹ́hà àtẹlẹ́hà nínú àwọn ẹ̀wà láì wọ́n pè kan náà wá ìyẹn ni ẹlọ́mọ ṣòṣèlú wàláì ó ní lára achievement tí yàrí ni pé ìgbà tí òfin kí ọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn àtobìnrin àtobìnrin ká máa fẹ́ra wọn ìgbà tí ó dé sí Nàìjíríà Lagos State ọwọ́ òun ló ẹ máa wo bí tí wọ́n ti bà ìròrí àwọn èèyàn jẹ́ léwà lọ́ì àwọn eléyìí wà láì wọ́n fẹ́ sọ yínú ni ó ní mo gbé jẹ́ ara mi gbọ́ ni wọ́n wí fún mi o eré jíre ọlọ́run jọ̀wọ́ dákun àṣàánú wa wa ajíṣẹ́ mẹ́jẹ̀mú ma ó sì wa ẹjùmọ̀ kéjẹ́jì mo fẹ́ kẹ́ mọ́ ló jẹ́ kí n sọ tí ó ké ó wá ní lára tẹ́ fi mọ̀ pé kẹ́ dáa tán pè yín lọ fẹ́ lò yín fún political ambition wọn ni fẹ́ ṣe politics ẹ̀yìn tí wọ́n ń kó gbogbo wèrè àtàṣẹ́wéjọ papọ̀ nígbà tí wọ́n bá ń torí political ambition ní ṣẹ̀gbẹ́lọ́ lẹ́sẹ̀ politics nídìí èèyàn tọ́pọ̀ kò sí ní máa discriminate tó rán wáyà tọ́pọ̀ tẹ́lẹ̀ tó ń yọ̀dà nínú wọn àwọn bẹ́ẹ̀ fún political ambition ni ẹ́ ọba ni ìgbà tó fi yẹn ó dé wá pa àwọn àwọn pa wọ́n fẹ́ máa ṣe tó fẹ́ practice òfin tó fẹ́ practice wá ó láṣẹ ìwá àṣẹyìn bọ̀sá ó lóun padà wá lọ gbófin jáde òfin wo ló ó ní òun gbófin jáde wípé ìwọ tó o ṣe ìyàwó yìí lẹ́kọ̀ọ́ tó ọba fi lè ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni ìwọ tó ọlọ́bẹ̀ lọ jẹrẹ sí ẹ̀wọ̀n ọdún mẹ́jọ ni àwọn àti gbogbo kékeré nǹkan ṣe wọ́n ti sọ inú sófin ọlọ́run nìyẹn nípa tó ṣe àti bi

anábì sallallahu alaihi wasallam ní man wajadtumuhu yaf'alu fi'la ahli Lut faqtulu al-fa'ila wal-maf'ula bihi wal-maf'ula lahu anábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tó bá ń ṣe irú nǹkan táwọn jọ lútù ṣe tọ́lọ́wọ́ bá lékẹ́ láti pa wọ́n rẹ́ àwọn méjèèjì àtọkùnrin àtọkùnrin méjèèjì tí ń sí àtobìnrin àtobìnrin ẹgbà wọn ẹpa àwọn méjèèjì ni ìwọ ní yóò lọ sẹ́wọ̀n ọdún mẹ́wàá yóò lọ àwọn ẹlẹ́hàá ogbó aláàgbà èyí tó ẹka bọ̀bí sòṣèlú wá ní ẹnìkan wá ń yẹ gẹ̀ẹ́rẹ́ clear àwázọmú yí pé ẹ lọ sí haza a ní ẹ má lọ bẹ̀ ẹ̀rẹ̀káwá ní láyé láyé àwọn òní sọ wéjẹ́ lọ láyé ọlọ́mọ́jẹ́ ọlọ́mọ́jẹ́ láyé kéèmì sọ wéjẹ́ lọ ọlọ́mọ́jẹ́ ẹ pé máa pín nínú gbogbo ìsìnà tẹ́ lọ bá ń èmi rí wà sọ fún ẹ mẹ́ lọ o bọ́ tí ọba tó bá wa rí ọlọ́run bẹ́ká máa ṣẹ̀ṣà ń táfẹ́nu ara sọ bẹ́ẹ̀ lọ bẹ́ká máa ṣẹ̀ṣà tí ọba wọlé sí etí wa torí pé tó bá wọlé sí etí wa máa ń ní ìlàpá lórí ẹ̀mí èyàn máa ń jẹ́ alásàjẹ alásàwò àti alásàgbọ́ Eh? èyàn jẹ́ ni tí ó kàn máa etí rẹ̀ wà ní ọ etí rẹ̀ ọ ní sẹ́ńsọ̀ ó kàn gbogbo wọn iná ni òjò ọgbọ́n nǹkan yédò ní mọ́nájì ní ọ̀tí òjò bí mọ́nájì yí ọ náà nù ọ وقد مضت الصحابة والتابعون وأتباعهم وعلماء السنة على هذا مجمعين متفقين على مهادات أهل البدعة ومهاجرتهم ẹnu àwọn sọ̀hábà kò alìmọ́mù ìbágbórí lọ́sọ bẹ́ẹ̀ ẹnu àwọn sọ̀hábà kò ẹnu àwọn tàbí'ùn kò ẹnu àwọn tàbí'ùn kò ẹnu gbogbo àwọn àfáà súnnà kò lórí wípé agbọ́dọ̀ bá sọ̀tá àwọn oníbídà ní adẹ̀gbọ́dọ̀ yàn wọ́n lódì manhajù alìsúnnà ni ìjìmá wà lórí ẹ̀ ìwọ́n tó ní ẹ̀kẹ́ ìbọ̀lọ́wà ń sì kámẹ́jọ kó tó ní bíbíà ó sík èyí kéwú kò yí ọ eyi kéwú kò yí o tó bá dẹ̀ kí o bá dẹ̀rọ pé kéwú yí ọ èyí fún ọlá ganta wájò fún tàbí ti dàrú lójú wàláì tàbí pẹ̀lú yìí ní wo ṣe fún ọ tàbí pa tí ẹjá parẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀ si o ọlásìkò ti lọ àrẹ̀jẹ̀ ah. bẹ̀rẹ̀ sí ma kó àwọn àsáàrù wá ni àrẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí máa kó àwọn àsáàrù wá ni pẹ̀lú gbọ́lọ́wọ́ ah, bá a nínú in tó ju 200 pages lọ nínú bá kọ́ fi discuss ọ̀rọ̀ táwọn wíwà láì in tó more than two hundred pages Into more than two hundred pages nínú bá kọ́ fi discuss ọ̀rọ̀ yìí èyàn <laughs> wàdá kan máa ń tiẹ̀ ó dá Abdulbapọ̀ ẹwàdá máa ń di mọ́dá ń padà sọ́rọ̀ jàbàtà dákùn mọ́dá ń padà sọ́rọ̀ jàbàtà àwọn òdìkejì rẹ̀ tá ń bá pò yìí jábà wọn náà kó débì kan sọpá ti gbá jàbàtà wọ́bì kan jàbàtà kẹ̀kẹ́ ní jẹ́ jàbàtà ọlọ́mọdé rí láyé ìlú jàbàtà jàbàtà lọ́lọ́run owó ń gbé wọlé gbé wọn bí dá tó bá jẹ́ gbá wọn lágbẹ̀yìn náà wọlé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run tí bá ní sí Ọlọ́run ọba ò lè ràn yín lọ́wọ́ lórí gbogbo manhajì mú fọ́lọ̀ màbúra àmẹ́dáwà kàlàfíyà in tansurullaha ويثبت أقدامكم تبارا الله بالله تيرسي الله بالله الله بولا ينا لو ويثبت أقدامكم الله بودا فشين لسيسي الحمد لله سونا كليا في سانوي يعني eh ve kí wọ́n mọ̀ eh ve kí wọ́n gbọ́ tó nti be Ọlọ́run bo ọba láàánú láyéláyé ẹ̀yin gẹ́gẹ́ bí ta ni ẹ̀yin báwo wọ́n tó bá ṣe báyìí tó lẹ́nì kẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ kọjá ibi tọ́wọ̀ rẹ bá mọ́ ní ibi tọ́wọ̀ rẹ bá lẹ́yìn owó bí wọ́n tọ́lọ ni ó rẹ gẹ ọ̀nà ọ̀nà ti bẹ̀rẹ̀ gan àti wà tọ́wọ́ gan ọ̀nà gbára yí kọjá ó ń gan ọ̀nà gbogbo ẹ̀rù àtorí àtojú àti mú èwo ló tó àtorí àtojú àti èwo ló tó èwo ló tẹ́sẹ̀ gbé sáré mẹ́ kò tẹ́sẹ̀ gbé sáré gbogbo ẹ̀yẹnyẹ́ àbá ẹ̀tí pọ̀ tó so ẹwọ ọ̀rọ̀ manhaj èé sọ̀rọ̀ tí ẹnìkan ma wá dájú gbogbo ẹnìkaka lójú kò ní bá ní sí yìí pẹ̀lú gbọ́nà ọba yóò clear sáwọn èèyàn ọlọ́wọ́n ọba yóò wọlá ìjọ kan ṣoṣo ẹ̀ yóò dẹ̀ wọlá pé òun lọ́ba aláàánú lórí àwọn ẹ̀dá ọlọ́run ọba yóò yànmọ́ manhajj al-sunnah wal jama'ah yóò ràn lọ́wọ́ rádìrìnàdìrìn tí wọ́n ń ṣe yìí òun ló ń kó ìfàsẹ́yìn bá dáwà sàlàfíyà látijọ́ yìí nílọrin àti gbogbo ilẹ̀ Yorùbá honestly speaking òun ló ń kó fàsẹ́yìn bá ẹ́ tó bá jẹ́ sí pé wọ́n bá dúó bó ti yẹ kan dúó ní àfáà nǹkan ọba ti yí àwọn èèyàn ṣùgbọ́n kàkà kan pèpè sí manhaj wọ́n pèpè sọ́dọ̀ ara wọn ni wọ́n fẹ́ káwọn èèyàn máa kama àwọn dùtúr àwọn kìíní àwọn ìtànfẹ́ ìtànfẹ́nu gbogbo àwọn afíayé àwọn pòfẹ́sọ̀ kìíní àwọn kìíní kan kí máa fún yín máa ń yá gbádá gbogbo ayé ti kọjá gbogbo yẹn kò sẹ́ni tẹ́ lè fi yẹn rẹ́ kan lójú àfá kó mà jáde wa ni, kò sí ìkẹtọ́ kàwa kó mà ta ní ọ̀nà nípa ẹgbẹ́lẹ́ ìsáàrùn ọ̀nà mẹ́ ní o ó gbé mà síta bá wa ẹgbẹ̀yẹn ò wa rárá àbá òkàn wa rárá ó kó síta

lẹ́yìn kan bá ya bẹ láyé tẹ́yìn gbọ́dọ̀ ní ọkọ́ṣà ànẹ́bì lọ́yẹ kọjẹ́ lórí ọ̀rọ̀ ha àwọn ṣe ha ha n lọ mọ́ wulẹ̀ para rẹ̀ yóò ha ríbó háhá jù bẹ́ẹ̀ lọ àbàtẹ́ṣẹ́ka wule pa ọ́ torí yóò o. fíìkì èmi èmi tí ma gbogbo sọ́rí gbogbo yẹ gbogbo àlẹ̀ jọ ma fi ta ni ma ta ni o ta ni ìbá ń bẹ́nu ọmọ àná ni tí ọlọ́wọ́ bó sánú wa inṣàlá àwọn tó átùmọ̀ bá lọ lọ́sẹ̀ tí ń bọ̀ inṣàlá kọ́lọ̀bà kó sọ́wà jùmọ̀ náà lọ kọ́lọ̀bà àlékẹ́lá kí ọmọ mú abẹ ọlọ́run ti ṣe yóò fọ́ sórí afẹ́fẹ́ nìsìn táwọn yóò mẹ́nà lọ gbẹ̀jẹ́ nìkan ò ní jẹ́ nìkan lọ́wọ́ kọ́mọ̀ sí dáwàfà ìtara ẹni nìyún ọ̀fẹ́ wọ́n ti gbọ́ ẹ̀mọ̀ pé ìyá ni bá ju ẹni lọ mọ́mí là ń pè ní àwọn bí ta ni wa ọlọ́run wa ọlọ́run ní jẹ́ kí á àwọn tí wọ́n fẹ́ máa sọ nínú yìí náà àtàwọn tí wọ́n ti jẹgẹrẹ kó lójú ọ̀nà àrísúnnà yìí abẹ́lọ́wọ̀n bá kọ́nà kó bá dá wọn padà abẹ́lọ́wọ̀n bá kọ́nà kó bá ṣàánú wọn kó ṣàánú àwa lórí wọn so àpípadà wọn ló kún wa lójú a dẹ̀ ti gbìyànjú a ti gbìyànjú lórí wọn lọ́pọ̀lọpọ̀ ká tó bọ́ tàbáyì ká tó máa ṣàlàyé àfáà wọ́n ní kíṣù tó di iyán ojú orí tó wàláì ẹlòmí gọ̀gánú àwọn èèyàn tó bá rí ta bọ́ tàbá ìtàbẹ̀ sí masàlàyé yẹ́wà ní ẹwọ̀n ìgbà oní ti lọ yíjú náà lọ ti lọ bá wọn náà tí dákùn tí ń bá lọ bá wọn ìwà lọ rédíò kọ ara ìlọ́mọ kéde pé mo ti lọ bá tí ń bá tí a bá yẹ kó wọ́n bá gọ̀ ìwọ́n rán mi iṣẹ́ níbi àmà jábọ̀ fún wọn pé mo tún ti lọ lónìí o mo ti lọ kìíní o ẹ́ ń ọkọ̀ 2011 ló ti kò mọ́ pẹ̀lú wọn wáyé 2018 àṣẹ sùúrù tó àṣẹ sùúrù tó àwọn èèyàn wá yarí pé báwọn ṣe máa ṣe nìyẹn báwọn táwọn ọmọ pèpè sí ẹ wá ní kámà mọ́ wọ́n sì ń pẹ̀lú wọn wọ́n rò pé nǹkan gidi kan ni wọ́n ni àwọn amẹ́káwà máa wò àwọn olè wòrán o ẹ́ àwọn olè wòrán o gbogbo tó bá fẹ́ ṣe lóṣe gbogbo agbára tó bá ilẹ̀ kọsà àwọn olè wòrán ṣe bá nítorí pa àwọn olè wo dúkìá wa nìyí ẹnìkan ò sì ní fẹ́ kí dúkìá rẹ̀ bàjẹ́ so kọ́nà bá lè gẹ́lá kódà mú kí ó kò dúdú hẹni pàpọ̀ alójú kó díkàlì tẹ̀lé ó fi àbúrú hàn wálá burúkú díkàlì jìnà sí bí sẹ́bí láì a máa ń gbà ẹbá wa gbà ọlọ́run bá lè kẹ́ yóò fi sínú mizanu hasanati ẹni kọ̀kan wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum sẹ́yìn ní sinmi ní kúrìdán subhanaka wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Thank you.